adá ọpẹ́ fún ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba síwájú adábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn sàhábà rẹ̀ àtàwọn sàmìrín gbogbo àwọn tó ń tẹ̀lé rẹ̀ lọ́lẹ́bí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìwúlẹ̀ kìyàmù ọlọ́run bá kó fi wa gbogbo wa kíra pẹ̀lú gbogbo wa salamu alaykum نعم باب التلاوة يعني باب في من سن سنة حسنة أو سيئة ọ̀rọ̀ nípa pé ẹni tí wọ́n bá dá ìpín kankalẹ̀ nínú súnà Nabi sallallahu alaihi wasallam àbí nínú nǹkan tó wà nínú òfin ọlọ́wọ́n ọba tó ṣe pé ìwọ ni oyè nǹkan náà àbí wọ́n lọ́kọ́ ṣe lọ́kọ́ aṣáájú nínú ẹ̀tọ́kọ́ ṣe táwọn ẹ̀fọ́ tẹ̀lé ọ̀ irú ilé ń tọ̀ ń ní ládàá lérí iṣẹ́ tó ṣe bákan náà ládàá tó wà fún lórí àwọn tí wọ́n bá tó ń wò kọ́ ṣe tó pé tiẹ̀ ni wọ́n rí lọ́ọ́ fi ṣe ládàá wọn bákan náà tó wá ṣe pé aburú náà ni èèyàn dá kalẹ̀ àbí nǹkan tó jẹ́ bídà náà lèèyàn dá kalẹ̀ ó tọ̀ yóò ní ẹ̀san pé ó ṣàbúrú bákan náà yóò tó ní ẹ̀san pé àwọn èèyàn tó wò kọ́ ṣe wọ́n ti ṣàbúrú torí tiẹ̀ la ń ṣàlàyé pé ó túmọ̀ sí pé mùsùlùmí ó gbọdọ̀ ṣọ́ra nípa ìdákúdá kalẹ̀ ó gbọdọ̀ ṣọ́ra bákan náà ó gbọdọ̀ ní àmójútó gidi gan nípa pé kí ọmọ òun pé kí nìkan tí ọlọ́run bá ní kó ń ṣe nìkan tí alẹ́sọ̀rọ̀ sọ́lá ń pa láti rẹ̀ tó tó bá ti ṣe táwọn yẹn bá pọ̀ sí rẹ̀ yóò máa ní ẹ̀sán ìlọ́po ni. Ní ti àwọn adúlójẹ ìjọ òun náà ni aka àdéhùn tí àbí amúlù gbà wá òun náà ni jẹ̀rí lùkún abdulmọ́ aka parí rẹ̀ sheikh Nawawi rahimahullah gẹ́gẹ́ bí àṣà wọn olùkọ́ máa ń fi àwọn ṣáàṣì al-kalimat nínú hadith wọ́n máa ń fi sí tó bá parí ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú àdéhùn kan àbí àyà kúránì kan. wọ́n wá ní kọ̀ọ̀lùkù mùsítàbí nàmá wọ́n ní ọ̀rọ̀ tó wà nínú hadith tí àdéhùn ìgbé wá pé bùṣáàbì nàmá mana ó wà ní jíìmù ó ní jíìmù ni wà bá àdàlẹ́ alif bá ìmùwà ṣáda lẹ́yìn alif náà di bùṣáàbì bá a wà mbẹ tí bá yẹn ní ọmọ kan wọn nàmá ó ní yẹn nàmá jáwó nàmìrà wà ìyá kìsà omi sófin mọ̀kàtàkàtà yẹn ni pé aṣọ kan tó tó fi bí aṣọ búra àmọ́ yóò wá jẹ́ aṣọ tó jẹ́ múlọ́múlọ́ ẹni pé tí ó ní ọjà aṣọ onírun mọ́kọ́tọ̀t tí ìlà wà ní ara rẹ̀ wàá máa na mùsàbí ha ìtumọ̀ mùsàbí àìlà bìsí à ẹni pé wọ́n wọ̀ kọ́lékọ́rọ̀ kó a kéré ó sì ní wọ́n wá là níbi orí wọn ẹni pé orí ni wọ́n ti gbé pàdé bí kí n pàkájà ní jẹ́ báwọn wọ̀lì jọ́wọ́ ní jẹ́ jọ́wọ́ ومن قوله تعالى wọ́n fẹ́ ṣàlàyé ìtumọ̀ tí jẹ́jẹ́ ògbọ́n ni wàtàmúdà làdínà jáàbù sọ́kọ́rọ́ bilwaj ẹni pé àwọn samud àlàdínà jáàbù sọ́kọ́rọ́ àwọn tó kọ́ máa ń fọ́ àpáta nítorí ní ìdíkẹ́ tẹ́lẹ̀ pé jáàbù ẹni pé àjọwò àì nàṣàtú òwò àpáta ìhòhò wọ́n máa ń gé ẹni pé máa ń gbẹ wọ́n gbé àpáta wọ́n kọ́ ṣẹ̀pẹ́ mẹ́nu hadith tó ní kàmá ara ayin nabi sallallahu alaihi wasallam bẹ̀lẹ̀ ayin al-muhmala àwọn kò ní ọmọ lókè àìta gọ́yàrá ẹni kò ju ànábì yìí padà ní ọ̀kàwọn ọ̀rọ̀ àìtú rọ̀ àìtú kàwọ́mẹ́ wọ́n lè túmọ̀ sí jẹ́ kàwọ́mẹ́ ìfàtí káàpù wà dọ́mẹ̀ ha alẹ́ fi fáàpù ẹ̀rẹ̀ alẹ́ fún káàpù yẹn ní fásíà ká ní àbí ká kùmẹ́ àì sùbùrẹ́yìn ní nǹkan kan tí wọ́n dà kalẹ̀ tó tóbi bí ìpẹ́ ẹni pé ìpẹ́ tó tóbi ẹni pé kọ́sà àtún mìíràn tọ̀rọ̀ náà ni àwọn àfọ ní èdè ni wọ́n pe ètò ẹ̀jẹ̀ ṣùgbọ́n yìí ọ̀kọ́wọ́lù wọ́n ká àná wọ́n mú dàbẹ̀ tó wúwà bí dáàlì ẹ̀lẹ́mọ̀ jama dáàlì ló wà ní pé mọ́ọ̀dì hàdà wà fati nà ha hàwù yẹn ó ní fati à wẹ̀lì bá báwù yẹn náà fati à lòun náà àlùwà hàdà ní kọ́lọ́mà kálókè قال القاضي عياد وغيره قد عياد بن وفاء سنة أصفي وصحفه بعضهم وقال مضحن أمين يبدا وني مضحن وتصحيف لبه بالذالي مهملة والدم بالذالي مهملة والدم من هاء وبالنون أول شيء بالذالي ما تشنجي با تو أمي وصل مضحن وبالنون نون ما تقالوا وكذا على الحميدي ونبي حميدنا شيء قال رواية عنه wani wasu sahi amma ita wani lafiya al-mashhur al-awwal awwal wannan ne mudhhaba ne mudhhabatu wal murad bi al-wajhain wani ta gbalero àti mudhhaba àti mudhhana wani as-safa wal istinara kí nǹkan máa tàmálẹ̀ kí nǹkan mọ́lẹ̀ dáadáa oníjẹ́ bẹ́ẹ̀ náà bí ti parí ti hadith náà kẹlẹ́mọ́tò wà bẹ́ẹ̀ náà kí n kéré hadith وحديث ابن مسعود رضي الله عنه حديث لك في شكل هو نبقي كثير بعد ذاك تجي أبو يوم بعد شنير عن النبي صلى الله عليه وسلم قال نحن نبقي ليس من نفس تقتل ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها wọ́n ní kò sẹ́nì kan tí wọ́n pa lórílẹ̀ ayé tó bá jẹ́ pé tókùtàlù holman wọ́n pa nípa àbòsí ẹni tẹ́ bá rí sábà pa nípa àbòsí lórílẹ̀ ayé yìí ìlà kánà alẹ́bùnì adam awàlẹ̀ kéfùlọ́n àbíkó jẹ́ kó ọmọ anábì adam yẹn ni pé kọ́bílà kọ́bílà tó pa ọmọ ìyá rẹ̀ ń jẹ́ hábílà kábílà ọmọ gbẹ̀sán ẹni kọ́lọ́wọ́ ni ẹ̀rọ kọ́ ládàálẹ̀ fún ládàá bú fún kalẹ̀ lẹ́ anáwó kánà awọ́lá mẹ́sánná lè kọ́tìrì tóró ńlọ́kọ́ dá ìpààyàn kalẹ̀ ńlọ́kọ́ dá kalẹ̀ sílé ayé kí ẹ̀rọ pààyàn nípa àbùsí wọ́n kí gbogbo ẹni tó bá ti wá pa nípa àbùsí láyé kọ́bílà ọmọ ní ẹ̀sán níbẹ̀ tó ẹwọ hadith yìí nìsín ẹwọ àtijọ́ tí kọ́bílà tó ti pa hábílà anẹ́sọ̀ lọ sọ́lá tó wá sọ fún wa pé dòní wọ́n mọ̀ fún lẹ́sàn pé tó bá ti pààyàn nípa àwòrán sí òun náà ni gbogbo wa ní ká kíyèsí iṣẹ́ ọmọ wa gbogbo aburú tá a bá ń ṣe lè ká ètè jáwọ́ ń bẹ̀ ká mọ̀ jẹ́ kí àwọn èèyàn tó mọ̀ wá gbà mọ́ wa lọ́wọ́ tó mọ̀ wá tẹ̀lé wa ń bẹ̀. ó mì pé ẹni tí ó bá dá aburú kan kalẹ̀ bí àwọn lọ dá ara bíbó kalẹ̀ nínú ilé yín tó fi di pa àwọn kan náà ń gbogbo àwọn tábà tí ń búra tá ń kọ́sẹ̀ àwọn ẹni hun wọn sí kí ni ọmọ gbẹ̀sán lórí ẹ̀ tó a tó wọn lọ dá ìmọ̀ lọ lé àlè yíyàn kalẹ̀ tó fi pé lẹ́yìn náà tó mọ̀ pé ìyá ń yìí òun gbọ́n wọn ń tẹ̀lé gbogbo ìjọ táwọn yẹn bá tó ń tẹ̀lé àlè tiẹ̀ náà tó bá ti ń tẹ̀lé lẹ́wù àwọn wọ́n máa kọ́ aburú lẹ̀ fún wọn náà bẹ́ẹ̀ ni gbogbo aburú tẹ̀ máa ń ṣe láyé kọ́lọ́ bá kí ọmọ ṣàlàwà níbi iṣẹ́ ẹ̀bú òbí ṣe ti parí báàbò yìí wọ́n ní mo tafa fún àìrè ìfìmánà náà ní rahimahullah náà. قال المصنف رحمه الله إلى هدى أو ضلالة قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وادعوا إلى ربك وقال تعالى ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال تعالى وتعاونوا على البر والتقوى وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير وعن وعن عبد مسعود عقبة بن عامر الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ضل على خير فله مثل اجر فاعله رواه مسلم وعن هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من دعا الى هدى قال له من الحج مثل اجور من تبعه لا ينقص لا ينقص ذلك من اجورهم شيئا ومن دعا الى الضلاله كان عليه من العلم مثل آثار من تبعه لا ينقص ذلك من آثارهم شيئا رواه مسلم الإمام النووي رحمه الله وني انت بروفيسور ديليري تبع ودادا ìrántí wò pé kò bẹ́ẹ̀ sí ìyàtọ̀ púpọ̀ láàrin báwo ti afẹ́ka àkàtàn wọ́n ní báàbù fi dèlà láti àlàfẹ́rẹ́ ọ̀rọ̀ nípa kí èèyàn máa tọ́ka èèyàn sí orin pé oríire wọ̀tọ̀ á àti kí o tún máa pe àwọn èèyàn ìlà húdà sí mànà áwùbọ̀dáàlà àbí ẹni tó pèèyàn sí aburú tó pèèyàn sí ànú. قال الله تعالى الإمام النووي ومو آية القرآن وادعوا إلى ربك وادعوا إلى ربك ọlọ́run bá pa Ànábì sallallahu alaihi wasallam láṣẹ ipe máa pèpè lọ sí ibi ẹ̀sìn ọlọ́run ọba rẹ ipe wá sí rẹ nítorí ẹkọ máa dálé lérí òun náà ni pé láti máa pèèyàn sí ibi ẹ̀sìn ọlọ́run ọba. ọ̀rọ̀ yìí ọba anabi sallallahu alaihi wasallam wí ó sì bá àwọn ènìyàn náà wí pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn abẹ́ntẹ́ bá ti mọ̀ tó mọ nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó yí ọ tó mọ nǹkan nínú nǹkan dáadáa tó yí ọ bí ó ti ṣe yéèyàn ma alimami Uthaymin rahimahullah gbàtí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní bàtọ́lọ́ bá yẹ kó tó ìlú ila rabbik ipe ẹ máa pèèyàn ọlọ́wọ́ bá fi rọ́b yẹn kó fi kíní ẹ̀ ti sádọ̀ ara rẹ̀ pé ọ̀dọ̀ mi ìmáàna ila dini rabbika ní pé ẹ̀sìn ọlọ́wọ́ bá rẹ̀ torí pé kíní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀lé bá ń pèpè ìpè rẹ̀ òkú wà síjáde rẹ̀ ìpè ayé ni nǹkan bàálí mọ̀ pé tọ̀ tí bàbá kan ní onílérí òun náà wá wú pé ayé ló ti mọ lágbájá yìí àmì náà bẹ̀rẹ̀ wá sí gbogbo ayé bàdé mi náà ẹ̀wọ̀n kan. kayfa hadha yad'u ila rabbih bóòlù ti fẹ́ pípé ó sọ jáde ní o tí mo gbọ́ báyìí fúnra mi níbi kẹ́tẹ́ẹ̀tì mi lá ìlà ẹ̀wọ̀n kan. so ẹni irú ẹni yìí kì í ṣe pé hádàfù wípé àwọn èèyàn wọn ò kí ń jẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n báyìí yá ọ̀rọ̀ yìí yé mi mo fẹ́ káwọn èèyàn kí wọ́n kí ni káwọn ọ̀gbọ́ ẹ̀sìn yìí yé tó náà ni pé kí ẹ bá fẹ́ ṣe wá sí kò kí ń ṣe wá sí pé wọ́n fẹ́ pe àwọn èèyàn sí ojú ọ̀nà kan tó ibi ìtakùn kálukú bá máa ti ń ṣe lóníwà sí ni wọn ò ní sọ àfáà di pé afẹ́ pèpè sí òṣèlú kan àfáà lágbájá ni ẹlọ́lẹ́ rí wọn bí ó ti kanta rẹ̀ lákàtìkì ni ẹlọ́lẹ́ rí wọn bí ó ti pèpè sí i ìgbà náà la mọ̀ tó ṣẹlẹ̀ two thousand fourteen àti two thousand eleven so tó yẹ pé àfa kọ̀ọ̀kan wọ́n ń bá pátì kọ̀ọ̀kan lọ àfa kọ̀ọ̀kan ń bá pátì kọ̀ọ̀kan lọ àwọn tí mo yẹ tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ tí ká tó fẹ́ na ṣẹlẹ̀ yìí náà so ní pé àfa gbọ́dọ̀ mọ iṣẹ́ tó ń gbà kò kí ń ṣe iṣẹ́ ayé ẹ̀wùn kan lọ́nà bá ń sọ mí kí wàdà ríu ila rabbik ọlọ́run tó ní bákan náà tó ní odò ìlú ìyàsẹ̀bí ilẹ̀ rabbika ọlọ́run ní máa pèpè ẹni pé ṣe wá sí pé àwọn èèyàn lọ sí ojú ọ̀nà olúwa rẹ ojú ọ̀nà ọlọ́run ẹni pé ọlọ́run bá ṣe ìsinádùn sẹ̀díìrì sọ́dọ̀ ara rẹ̀ ẹni pé ila dini rabbika pé ẹ̀sìn àgbọ́yé báyìí ó ṣe gbọ́ ẹ̀sìn yé ntí ń jẹ́ ẹ̀sìn ọlọ́run tí ń tí ń jẹ́ àkídà tí Ànábì sallallahu alaihi wasallam tó ń wá tó yí àwọn èèyàn tó bákan náà tó ṣe pé tí ìjọsìn tí Ànábì sallallahu alaihi wasallam mú wá gangan pé bá Ànábì ṣe ń ṣe lélẹ́yìí tó yí àwọn èèyàn ní tí ń jẹ́ bìdíà nínú ẹ̀sìn tí ó yí àwọn èèyàn tí wọ́n lè jìnnà sí náà ni nǹkan tí ń jẹ́ pé ó dọ̀ ríu ila sabili rabbika ọlọ́run wá fi sí bil hikma bil hikmati tẹ́bà lè wọ hikma tí àwọn àfáìsì bá ń ṣàlàyé rẹ̀ lóríṣiríṣiríṣiríṣi máa ń tó bí àwọn ọ̀nà bí oríṣi mẹ́ta mẹ́ta àwọn afẹ́sìkò ní alhikma bimana wadi shay'in fi mahalli yẹni pé kó o mọ nǹkan tó gbé sí àyè tó yẹ kó wà kí bó ṣe yẹ kó rí nìkan wọn bó ṣe gbé kalẹ̀ hikma òun ni pé ọmọ ẹni tó jágbàlagbà ọmọ bó ṣe bá sọ̀rọ̀ hikma òun ni ọmọ ẹgbẹ́ rẹ tó fẹ́ pè kúrò níbi àìdá ọmọ bó ṣe bá sọ̀rọ̀ hikma ẹni tó ṣe pé kò tó ọ ọmọ bó ṣe bá sọ̀rọ̀ láti fà á kò bí àìdá tó ẹni tó bá mọ gbogbo àwọn ọ̀nà yìí láti fi báyàn sọ̀rọ̀ tí ó sì ní ṣe pé ọ wà ní tanazul ẹni pé ó ní àìṣe tó níbi dáwà tó ṣe ní pé ìwà tó fẹ́ ṣe kó yàn so òun ní jẹ́ pé tó ní hikma bọ̀ tó fẹ́ sọ pé à ń ta àmẹ́lì أو تستعمل أسلوبا واحدا تكون كان لك مالو àti àgbàlagbà àtọ̀mẹ́kẹ́ àti ẹni tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ ìṣubù kan náà ló lò kò lè ní nàjà torí anabi sallallahu alaihi wasallam kò ṣe bẹ́ẹ̀ rárá ní òṣèlú ayé rẹ̀ anabi sallallahu alaihi wasallam oníbíṣẹ́ máa ń bẹ́ẹ̀ tó bá jẹ́ àgbàlagbà sọ̀rọ̀ kọ́nà oníbíṣẹ́ máa ń bẹ́ẹ̀ tó bá jẹ́ olówó sọ̀rọ̀ oníbíṣẹ́ máa ń bá àwọn ọlọ́lá sọ̀rọ̀ hikma ni anabi sallallahu alaihi wasallam ẹ̀rì kí ẹ anabi ma kọrọ leba anabi lẹta náà lè fún ẹni yìí sọ anabi sallallahu alaihi wasallam ọmọ bí ó ṣe bá ọmọ kékeré sọ̀rọ̀ kódà anabi ma bí yàn ṣe ń bá aró kó sọ̀rọ̀ sára yàtọ̀ sára lé gbogbo ti ń jẹ hikmanu ah, ìgbà wàdí ṣe in awọdí àṣìyá fi mahalliha kó o máa gbé gbogbo nǹkan tí ààyè rẹ̀ ṣe gbogbo sí yẹ orí ẹlẹ́kọ̀ọ́ nìsín ọmọ bó ṣe bá sọ̀rọ̀ o ní neglect ẹ̀kọ́ ẹ̀kọ́ rárá rẹ̀ ó jẹ́ pé àṣìfẹ́ yìí kẹ́kọ̀ọ́ ti ẹ̀kọ́ ẹ̀kọ́ yín náà nífi nífi bá yín nífi bá yín lò ó mọ̀ báyìí yàtọ̀ sí àwọn àwàmù yẹn eré tiẹ̀ náà kọ́ wálé lọ́gà eléyìí mọ̀ pé mo yàtọ̀ sáwọn èèyàn àwọn kan ní ẹni ọmọ kọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kan pẹ̀lú rẹ̀ àníkó ah, ṣẹ́gi náà àníkó ah, wọn náà bẹ̀ à pé ah, mi náà ní mo ní gírímọ̀tì mi náà láyé ara tèmi náà so òun ni pé ẹnì gẹ́gẹ́ bí àwọn afáàsì máa ń ṣàlàyé àlẹ́ ṣẹ́kùnmá ọ̀nà kan nìyẹn so ẹ̀rí pé mo sọ lẹ́gbẹ̀ẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó mọ àwọn ọ̀nà tó fi ń bá oníkálukú sọ̀rọ̀ ẹ̀wọ̀n ní ìjọ tí ara oko kan wá ó wá bá anabi sallallahu alaihi wasallam nínú ibi tá anabi wà ní mọ́ṣáláṣí àwọn sọ̀rọ̀ bá wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam òun dé ní tiẹ̀ àsìkò tíjọ́ ìtọ́ngbọ̀n bá dé ìtọ́ngbọ̀n àsìkò tọ̀ ó dé bá dìde ní tiẹ̀ fúù ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan ní bá ń tọ̀tọ̀ tó á àyẹ̀wò máa ń jáde wọn káì anábì ní ẹfílẹ̀ wọ̀ ẹfílẹ̀ ẹfílẹ̀ anábì ó sì parí ọ̀tọ̀ ìtọ̀ fẹ́ẹ́yà àtọ̀tọ̀ tán anábì sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ omi wá ẹ̀dá sí i anábì ògú anábì òjágbé má sọ anábì kan lẹ́kàn da omi sí ìtọ̀ rẹ̀ ni òṣùlùmù kan nù ìjọ kẹsìlẹ̀ nìkan wá bá anábì sallallahu alaihi wasallam ọ̀dọ́mọdé ni ó ní adìlí zina oníwà nẹ́bí mo fẹ́ kọ́ yọ̀ǹda kí n máa ṣe ìsìná fún mi fẹ́ kọ́ lẹ́gísẹ́tì ìsìná fún mi ìsìná wù mí sí àmọ́ mo fẹ́ kí n wà nẹ́bí kí n kó sẹ́lẹ̀tọ̀ kí n gbọ́ látọ̀dọ̀ rẹ̀ ànábì ni ṣé yóò dùn mọ́ kó yẹ pé kẹ́nìkan máa báyà tiẹ̀ náà ti sìná àyòlùdí ká ń tẹ̀kọ́ náà ó má tí yóò dùn mọ́ kó yẹ pé yà rẹ̀ ni ìrìn rárá àyòlùdí ká ń yẹ kó náà ó tó kù tí yóò dùn mọ́kànlẹ́ pé ọmọ ìyá rẹ ọmọ ìyá rẹ lónìí rẹ nìkan bá ti dùn náà fún mi rárá ó ní tí yóò dùn mọ́kànlẹ́ pé bínta àwọn ìbúná tá ọmọ rẹ lónìí rẹ kẹ́lẹ́ kọ́mọ bá ti dùn náà tí yóò dùn mọ́ fún rárá àlejò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti dùn mọ́ àwọn ìyá alájò kù náà obìnrin olómi ah ó ní àlejò wa fọwọ́ lẹ́nu wa sọ̀rọ̀ alẹ́ wa sàdúrà fún nǹkan lọ́wọ́ kó gbogbo àwọn ìdọ̀tí burúkú kú ní ẹ̀mí rẹ̀ lẹ́nu wa kílẹ̀ àwọn ìdílé ìsinamá òṣùlùmù kan lélẹ̀ àwọn pé mo fẹ́ mọ ní ìnáwó ah ilé ìbú dára ni wọ́n o ah ó ṣe òkú pẹ̀lú tó ń bá kiri ah ah sẹ́mọ̀ tó àlẹ́sọ̀ lọ́wọ́ àbálà ìṣèlú eléyìí o tó òun ni pé na ẹ̀yìn àlùsùlù ẹ̀yìn hikma àwọn afáàtúnṣe báwọn alihikma mẹ́lọ́ apáta tó pé ní jẹ́ hikma òun náà ni alkitab wa sunna alkitab wa sunna fóun ní jẹ́ hikma àwọn ìlú ni wọn máa ń ṣe hikma lò wọn ni hikma òun ni ẹlẹ́kẹta tí mo ní kọ̀dà òun ni kan sọ pé ẹni ádámù ẹni ádámù ìbúláàbì kalam bí màdá bí bí bí bí bí kí ọmọ sọ̀rọ̀ níbi tó yẹ kọ́ sọ́dé kọ́mọ apẹ́ wí bẹ̀bẹ̀ níta wí láti bá pèlà àwọn ìyí ọ̀rọ̀ níbi tí ọ̀dá kọ́mọ ńlá ọ̀rọ̀ mọ́lẹ̀ fáwọn èèyàn sẹ́rí ìní hikma kò túmọ̀ sí pé kò ní la ọ̀rọ̀ mọ́lẹ̀ àmọ́ mo kò sọ̀rọ̀ àti kalẹ̀ fún àwọn èèyàn tó fẹ́ gbé fún tòun ti ń jẹ́ pé hikma nù lẹ́yìn náà wal maw'izati al hasana bákan náà tí wọ́n bá tó fẹ́ pé èèyàn yẹn tó gbọdọ̀ ní wáàsí tó rẹwà wáàsí tó dáa tó ìpínlẹ̀ òǹkálukú náà wà lé pé áá wọ́n lé ìwọ̀n òbú yẹn á lóòótọ́ wọn takò táwọn bàbá yìí ti àmọ́ áá kò ṣe é búdà àná sọ pé wọ́n ní ẹlẹ́rìí wá wọ́n ní ẹmú ẹ̀rí wá ẹwù lápẹjú ẹnìsìn àsìkòtà tó wà yìí átún mẹ́nu kan mọ́wúlì tẹ̀ tún ẹmú ẹ̀rí wá ń ń béèrè nu. No àdìsọ́lù kìíní yọ lẹ́sẹ̀ ńlẹ́nu ẹ̀sìn pẹ̀lú ògùn ọlọ́run lọ́dún yìí náà àtúnsọ ìtàn rẹ̀ ní mọ́lúdì náà tún ti bẹ̀rẹ̀ àtúnsọ fún kálukú tó fi mọ̀ án kópa lè yé ipe àníṣe kìíní yìí yìí sẹ́ kìí ṣe ẹ̀sìn kìí ṣe ní tí èèyàn máa ní pé náà lè ẹ̀ mọ̀ pé lẹ́sìn fún wa òun ṣe tó yẹ ká máa rí láwùjọ tá a bá tẹ wá ń rí a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ẹ̀sìn ni so òun ni pé àlàyé yékéyéké lérí rẹ̀ náà lè yóò ṣe oníjẹ́ al-maw'izah al-hasana wọ́n àti tí ó rẹwà wọ́n àti tí ó kó bẹ́rù ọlọ́run bá síyàn lẹ́yìn tó pẹ́ tí ń sọ náà ń náà lè máa yí padà tó tá máa ń ṣàlàyé pẹ́ tí ń ṣe wáàsí tó pé wọ́n gan-an wáàsí ọ̀yọ́ lára rẹ ẹni ni ó ti ṣe rẹ̀ lófò náà ni nígbà kan àwọn orin kọ́tà máa ń kọ àfa àwọn orin wa'izul mawa'iz lan tuqbala hatta yahiya qalbahu awwala ya qawm man azlama min wa'izi خالف ما قد قاله في الملا أظهر بين الناس إحسانه وخالف الرحمن لما خلا وعظ المواعظ وازن وازن لن تقبل أن يكون لي أن يكون له kò lè tí ṣe ń táwọn èèyàn gbà wọlé adáyẹ ṣíyà kálùbà wò àwọ̀là àti kó jẹ pé òun gan-an kẹ́mìrì ọkọ̀ yé sí ní ọfẹ́ sọ kẹ́mìrì ọba yé sí ní ọfẹ́ sọ kó ń gbọ́ gbà wọlé pé á tí wọ́n fẹ́ sùgbà wọn ló ti wá sáǹfààní ya qawm afáàní mo pẹ̀lú èèyàn man azlama min wahid kò tó ń wà tí ó jẹ́ alábùsí tó ṣe pé khalafa ma qad qala ó fil mala tó ṣe pé ń tọ́sọ láàrin àwọn èèyàn ló máa lè yapa rẹ̀ ló máa yapa rẹ̀ kò nílò azahara bayna an-nasi ihsanahu ló wà fi dáadáa hàn láàrin àwọn èèyàn ní wàláyé ní bẹ̀rù ọlọ́wọ́ bá wọn kí lọ́kàn wọn ló ṣe máa sọ fún wọn bẹ̀rù ọlọ́wọ́ ní wọn ń páyà aláǹtì ní wọn ń páyà aláàbò kò nídìí iṣẹ́ rẹ ní ó ti káyọ̀ mọ̀ fún òun fáyà lọ́lọ́wọ́ba rẹ̀ onídìí ní sọ khalafa ma qad qala azhara bayna an-nas ihsanahu ẹ máa rí láàrin àwọn èèyàn dáadáa ọmọ yóò máa fi dáadáa hàn omi rẹ̀ wá ẹ̀rọ dáadáa ní àwọn wa khalafa ar-rahmana lamma khala àwọn pàtó bá di kọ́lọ́ wọn bá ọkọ̀ tó bá di kó wà nínú kọ̀rọ̀ tán yóò yà gbogbo tó máa ń sọ ń ta irọ́ ni sòrò eléyìí àdáwò nìkan ti sọ irú yẹn náà ara ọ̀nà tí kéje kí wà sí kó ṣe lára ẹni tí yẹn bá ń ṣe wà sí fún yẹn. náà wà kọ́ọ̀lù tààlà fúlọ́n tó ní wàtà àyàwó ẹni wàlẹ́ lórí wàtàkùn wa ẹnu ara yín lọ́wọ́ lórí iṣẹ́ rí àti ìbẹ̀rù ọlọ́wọ́ bá bá rí ẹni tí ó fẹ́ ṣe dáadáa ẹ lọ́wọ́ ọmọ rẹ tó fẹ́ ṣe dáadáa ràn lọ́wọ́ ọmọ rẹ olórí ọmọ tó fẹ́ tẹ̀lé súnà nẹ́bí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ mọ ẹlòmíì subhanallah kò ní kí ẹ̀yẹ wọ́n kọ́ lókítà àwọn náà lè bẹ̀rẹ̀ wà sẹ́kù wa bóyá tó ní ṣe pẹ̀lú ìta gbangba ni ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n máa ń wò pé bóyá ọmọ lè ṣe rí ibú látara tàwọn wọ́n yẹn rántí pé àwọn náà lè ṣe rí ibú látara ọmọ ọmọ ní tí bá sọ fún àdúgbò gbọ́ ó ṣe rí ibú látara ni wọ́n náà lè ṣe rí ibú látara ọmọ òun ni pé òbí tó bá ṣe pé ọmọ rẹ fẹ́ ṣe dáadáa ràn lọ́wọ́ lórí dáadáa o òun ni pé irú eléyìí kò bá wọn bẹ́ẹ̀ náà ni àwùjọ tára tó fẹ́ ṣe dáadáa tá ràn lọ́wọ́ kájọ káwọ́kọ̀ kájọ òbí sí dáadáa ó ṣe ń tọ̀ kò tẹ̀lé òfin ọlọ́wọ́n ọba àdìmọ́mù náà wà ní ọ̀ṣun ọ̀lọ́ wọ́n mú ọ̀rí wa láti fi hàn pé ẹ̀rẹ̀ àdìláàlà àlàkà yìí àwọn àyà yìí pé kéèyàn tọ́ka rẹ̀ sí dáadáa sí àwọn náà ṣe dáadáa yìí abọ́fẹ́ ṣe pé kájọ ṣe bákan náà tó wá mú àyà yìí wá pé walatakun minkum ummatan ummatun yad'una ila al-khayr ọlọ́ni ọgbọ̀dọ̀ wà láàrin ummatun àwọn ènìyàn kan tó ṣe pé iṣẹ́ tí wọ́n yad'una ila al-khayr wọ́n mọ̀ kò yẹ sí dáadáa òun ni pé kò bá mu tó kálukú ọkàn dákẹ́ kó kálukú dákẹ́ kẹ́ mọ́ rí bàjẹ́ kẹ́ mọ́ sọ tó bá ṣe lè wù mọ tiẹ̀ gbìyànjú tiẹ̀ sọ èyí dákẹ́ ìgbà tí màfá bá ń ṣàlàyé umma yìí wọ́n ní pé ó túmọ̀ sí pé tó bá ní umma ma'ana kullu ajnasin min al-umma ma'ana kullu afrad min al-umma gbogbo ẹnì kọ̀ọ̀kan náà ni tó akẹ́bá ìfòtú bá mi pé ìrọ̀jẹ́kùn minkum wípé minkum ma'ana tab'id ni pé lára yín àwọn kan gbọdọ̀ wà pé wọ́n jẹ́ fardu kifaya ìlú táwọn sàlàyé yìí wàá túmọ̀ sí pé mo fẹ́ ṣe wáàsí ike wọ́n tó ṣe wá sí ọgbọ́dọ̀ mọ gbogbo nǹkan yányán tó lè mọ kí ló tẹ́yìn náà mọ bá yẹn sọ̀rọ̀ báyìí tẹ́yìn sí wàdà kẹ́kẹ́ kẹ́ mọ wòran ni àwọn òtí nímọ̀ ni ah n tó bá ti yí ọdún súnà lẹ́yìn sọ̀rọ̀ mọ́ ọ̀dọ̀ sálà mọ́ àrùn yẹn sí tura ní sọ̀rọ̀ sálà ní wọ́n bá lè rà á ní wọlé ó àyà tó bá kọ́ra wọn ipá àyà kan lọ́ba ti gbọ́ tó yé ọ náà ní sẹ́kù tẹ̀mí rahimahullah bàtà ní sàlàyé níbi ìtumọ̀ nínú tafsiri ẹnu sáré o Riyadu Salihin yìí wọ́n ní ẹni tó bá ṣe pé wọ́n yá alápèjúwe ọmọ nípa ọ̀rọ̀ ọ̀run àkámú sọ̀lá tó yí ọba tunu wà lọ́jọ́ kódà bó bá mọ nǹkan mi tó kọ́rọ̀ ọ̀run náà ló yí ọ irú ẹ̀ lè ó fi mọ àwọn afá mi nínú àwọn afá tó ti lọ tó gbọ́ afá àbọ̀ntẹ̀bùtù ní tó pé tẹ̀bùtù ló yí látòkè kalẹ̀ náà ló sì mọ ibi ṣe wá sí i sọ akọ́lọ́ ọ̀run bá mọ̀ tó yí ọ látòkè kẹlẹ̀ ọ̀gbọ̀dọ̀ dákẹ́ àmọ́ orin tó bá ti mọ̀ mọ̀ dá sí mọ̀ sí torí tó bá ń dá sí ọmọ dá wàhálà kalẹ̀ ẹnu tí mo mọ̀ ní ẹnu òun náà ni o sì máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ lọ pé ah irun bẹ́ẹ̀ sì ń kiri ha ah, tí mo gbọ́ nínú òun kò rí báyìí òun ẹ dákọ̀ ẹ ẹ máa ẹ máa kí báyìí ẹ máa kí báyìí ẹ máa kí báyìí ẹ ẹ ó ṣe kí ni ohun tó jẹ ìwọ̀ rẹ wá nù tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá dé oṣù pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn náà wà ní Abi Mas'ud Abu Mas'ud lọ́gbà hadithi wa عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله النبي يتوبى توقع يسير شوري كان ńtọ̀ ló ní ẹ̀san dèdí ẹ̀ṣẹ̀ tó ṣe ọlọ́wọ́ fún fún tọ̀hún náà ẹni pé wọ́n tó bá sọ fún yàn pé à ah, eléyìí ìwọ náà ti máa ṣe dáadáa nínú ẹ̀sìn àwọn ọlọ́wọ́ bá fẹ́rù kọ́ra yìí anabi nfẹ́ kíní ìbẹnu súnà anabi sallallahu alaihi wasallam tí ẹni ń bẹ ní ń ṣe irú ládàtọ́lọ̀ ń fún ẹnìyẹn gangan ọlọ́wọ́ fún wọn náà náà wọ́n sọ pé báàbù yìí wọ́n fẹ́ jọ báàbù tí akàtọ́ síwájú bákan náà àbúrò náà rí ọlọ́ọ̀ ayọ̀ wọn tó gba ṣèlérí wa ó ní anna rasulullahi sallallahu alaihi wasallam qala ó ní man da'a ila huda tó hadith yìí òun ni ó jẹ́ kí àlàyé àdísìn jọ ni pé man sanna fil islam sunnatan hasanatan wa man sanna fil islam sunnatan sayyi'atan àdísìn yìí ni ó ṣàlàyé rẹ̀ dáadáa fún wa annabi ni man da'a ila huda wọ́n tó bá pèèyàn sí dáadáa kan sí ìmọ̀nà ó mi pé ó sí sunna nabi sallallahu alaihi wasallam àwọn òpèyàn sí nǹkan tí ọlọ́run bá ṣe lófin tó yẹ pé húdà wọ́n já ẹ̀yẹ̀nì ẹni àwọn ẹ̀wà nínú zúlẹ̀ nínú kọ́ra ẹ̀nà kọ́ já fi lọ́kọ̀ọ́ ánìmọ́ wọ yahuda wa shifa liman fi sudur wa huda wa rahmatan lil mu'minin wa nunazzilu min al-qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin so nǹkan tá fẹ́ràn ní pé al húdà bẹ́ẹ̀ ni súnà ní sọ̀rọ̀ sọ́lá náà húdà mẹ́fẹ̀ẹ́ كان له من الأجر أن ينلد مثل أجور من تبع بلادا وتوبان تلنا توقون وونا في قشنا في سنكايا لا ينقض ذلك من أجورهم شيئا لا دارو أنا بكرارا nínú ntẹ́nìyàn náà bá ṣe àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ládàá tí wọ́n lójú kù ẹni tó wá dalẹ̀ ọlọ́run tó fóun náà ní ládàá tiẹ̀ náà wàmúndà àìlà bọ̀dàlà tó bá pèèyàn sí ànù kan pépé ẹ̀sìn ọ̀kẹ́ wà fẹ́rẹ̀ lẹ́yìn wà kó ló bẹ́ẹ̀ àìsín dọ̀lára wọ́n pé ànù òun náà ní dọ̀lára yẹn bẹ́ẹ̀ pé kí wọ́n lọ dalẹ̀ àbáwọn kan ti sí ti pààtì wọ́n tó tó jí láwùjọ kánà àléyìn mi náà ìsìnmí ẹni yóò ní ẹ̀ṣẹ̀ mísìlù àtàmì máa ń tẹ̀lé ẹ̀wú bíi ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé táwọn náà wù kọ́ ṣe la yanqutu dhalika min athamihi shay'an ẹ̀sìn wọn wọ́n lè dín nǹkan kan kù tó ní pé bí agbọ̀dọ̀ lákìyèsí gbogbo tá a bá ń ṣe tó jẹ́ aburú kálukú ètò ìjà ọkọ mẹ́rin kọ́ táwọn ẹbí lè kọ́ra àwọn ikọ́ ọmọ rẹ lọ́ba lọ́ba kọ́ sílẹ̀ lára rẹ tó ọmọ gba ẹ̀san dọ́bù ẹ̀ṣẹ̀ náà wọ́n wọ́n mọ̀ fún náà ló kálukú gbọdọ̀ gbìyànjú kó jẹ́ pé iṣẹ́ rẹ náà ni òǹkálukú gbé kalẹ̀ ìbẹ̀rù ọlọ́run òǹkálukú gbé kalẹ̀ tó pa àwọn ọmọ pé bàbá ti máa ń lóbẹ̀rù ọlọ́run ní bí àwa ti máa ń bẹ̀rù ọlọ́run ní ọmọ mi ọ̀dọ̀ ya rẹ̀ ló ti rí i pé kọ́dọ̀ kò ní ti tó àwẹ̀ gbà onólèmi náà máa gbà wẹ̀ torí kí ni orí ààrẹ máa ń gba monday orí ààrẹ máa ń gbà ní thursday orí ààrẹ ọgbà àwọn àyàmùlẹ̀ bíi inú àwọn kèmí náà máa gbà wẹ̀ tó ẹlòmíọ́ mọ̀ pé súnà lẹ́dí gan nìkan míì gan lọ́kàn òkú mo ṣe báà kọ́lẹ̀ lómi ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ ti ní kó wọn orílọ̀ àwọn kaba wọn wá wúrú ọ̀rẹ́ wọn nìsín tó kọ́lọ̀ rẹ̀ wọ́n ti rí pé yẹn máa ń gbà wẹ̀ níjọba yìí tiẹ̀mà ó mi pé gbogbo àti wọn náà bá ti ń ṣe ọ̀dọ̀ rẹ̀ ló ti rí yóò máa ní ládá lérí nǹkan so náà ni mùsùlùmí gbọdọ̀ máa jowú kíkó lòun ó ṣe máa dáadáa fi lọ́lẹ̀ ní àwùjọ kọ́lọ́ bá kọ́ ṣàṣewá ní ẹni tí dáadáa ọmọ láti ọwọ́ rẹ̀. nàmúwá wàlúhàbí al-Abbas Sa'al bin Sa'id as-Sa'idi Abul Abbas lọ́gbà ọ̀rọ̀ yìí wá ó ní àyẹ̀wò ní Sa'd bin Sa'id as-Sa'idi radiyallahu anhu wọn àná Rasulullahi sallallahu alaihi wasallam ó ní ànábì qala ọ̀sọ̀ báyìí yawma Khaybar ní ọjọ́ tí wọ́n lọ sí ọkọ̀ Khaybar ànábì ní làwọn ọ̀rẹ́ ti yá ní ọ̀rọ̀ ayẹ̀tàn gọ́dẹ̀n ó ní màá gbé ọ̀pá ogun fún arákùnrin kan yaftahu Allahu ala yadayhi òun ni ọlọ́run olóhùn táàfin wíìnì ogun yìí yuhibbu Allah wa rasulahu ó fẹ́ràn ọlọ́run ó sì fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run wa yuhibbu Allah wa rasuluhu ọlọ́run fẹ́ràn òun náà ànábì fẹ́ràn rẹ̀ fabata an-nasu yadukuna laylatahum ayyuhum yu'taha ó kálukú wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní òru nínú àwọn sọ̀rọ̀ báyìí pé eh kàlà níjọ́ wa gbé ọ̀pá yìí fún lọ́la báyìí kàlà níjọ́ gbé fún falamma غدوا على رسول الله ولو بان النبي كل أم يرجو أن يعطاها wọn kálu kó ń wò pé èmi ni ẹ ọlọmọsá jẹ kó gbé fún mi ọlọmọsá jẹ kó fún mi torí pé kí ni ọlọmọba anẹsọlọ ọsánà ó ti jẹ kó yé wọn pé ẹnìyẹn ni ó lọlọrun ó lò sábàbí tí wọn fi wí ní ogun bákan náà àkọ́kọ́ nù Ọlọ́run fẹ́ràn rẹ̀ Ànábì fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn Ọlọ́run Ọlọ́run fẹ́ràn òun náà fẹ́ràn Ọlọ́run tó fẹ́ràn Ànábì nǹkan márùn tí ń wo kálukú wọn nù hmm. pé á ah, kẹni yìí lọ́wọ́ ló sábà bíi láti wọ́n ilé ogun ọlọ́run fẹ́ràn rẹ̀ ànábì fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn ọlọ́run ọlọ́run náà tó fẹ́ràn rẹ̀ ó tó fẹ́ràn ànábì ó kálukú àwọn òkú yìí kó sì jẹ́ pé mi ní kí ní ọkùnrin lẹ́tọ̀ọ́ sí. ó ní kọ́ọ̀lù ànábì wa sọ pé àyìnà Ali bin wọ́n ní ìwà nẹ́bí kúwọ́ yóò ṣe kí àìnà ojú ń dùn ní kọ́ọ̀lá nẹ́bí ní fọ́nsílù ilé ẹlọ́ba ń bá ẹlọ́pẹ́ wa fàkútì ẹbí wọ́n bá mú dé bàbá sọkọ Rasulullahi sallallahu alaihi wasallam fi àìnà yìí ànábì bá ànábì kàtàwé dà sí lójú wọ́n wá tutọ́ sí lójú bí kí wọ́n ṣe tọ́ tọ́ ànábì bá tutù lójú bá ànábì ṣe tutù lójú wàdà àdáwò ànábì ṣàdúrà fún bàbá rẹ̀ ara rẹ̀ bá yá ẹni kó ju rẹ bá san hatta ka anlam yakun bí ìwájà ọ̀rìn bí ẹni tí ò tiẹ̀ sí àìsàn kankan tó ṣe lójú fàáyàtọ̀ ọ̀rọ̀ ya anabi wa gbé ọ̀pá òkú yẹn fún un faqal anabi wa ní faqala ali radiyallahu anhu ya rasulallah anabi wa ní ali wa ní òjíṣẹ́ ọlọ́run ukhatiluhum hatta yakunu mithlana máa bá wọn jà fa àfi káwọn náà di bíi wa ẹni wípé ó di mùsùlùmí fàkọ́l anáwíwá ní english alárì sí ìmọ̀ lọ bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ hẹ́tà tẹ́ńtìlá bí sa hẹ́tìkì kọ́ sọ̀kalẹ̀ kó fi dé gbangba ọ̀dọ̀ wọn tó bá ti wá lọ́dọ̀ wọn tó mọ̀ ní ọ̀rẹ́ wọn mílẹ̀ islam kó kò wọ́n sí islam àwọn kan tó kọ́ ṣe nìyẹn fàkìbẹ́rì ń bí máa yẹ jìmọ̀ alẹ́ yìí ṣàlàyé tó jẹ́ ọ̀ràn yẹn fún wọn min haqqi Allah ta'ala fihi níbi ẹ̀tọ́ ọlọ́run jẹ́ kó yé àwọn èèyàn ṣàlàyé ẹ̀wọ̀n tí alẹ́ sọ̀rọ̀ sọ́lá mi sọ fún alẹ́ ibi ìjà kọ́lá kọ́kọ́ àlàyé èébú kọ́lá kọ́kọ́ àlàyé náà là kọ́kọ́ ṣàlàyé fún wọn pé tẹ́mi ń wílè mo fẹ́ pè yín kẹ́ kúrò níbi ẹbọ tẹ́ ń ṣe yìí kẹ́ bọ́ sínú Islam gbogbo ẹni tó bá ń ṣe dáwà tí ò bá lẹ́mi kó ń fẹ́ yọ àwọn èèyàn kó nínú àánú bọ́ sí ojú ọ̀nà tó yẹ pé ìfẹ́ sọ wọ́n di kékeré sí ẹ̀yẹ́ ó sì fi wọ́n sí ẹ̀yẹ́ náà lọ́fẹ́ mọ́ sí àà ọ̀ tẹ̀lé lánàá anábì sọ̀lọ́ ọ̀sọ́làmù ọ̀ anábì ní rán alẹ́ níṣẹ́ yìí ẹnìkan sì ń gbé àwọn àsàlíbù tí ó lò fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ ogun tó bá fi ṣe wá sí nítorí gbọdọ̀ nílọ́wọ́ àníyàn tó gbọdọ̀ dùsẹ́mì òun ni eléyìí anábì ní kọ́ wá pè wọ́n sínú Islam kọ́ wá sọ ntọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn kó ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́ni fawọ́lọ́ anábì ní fawọ́lọ́ mo fi ọba tó dá mi búra لأن يهدي الله بك رجلا واحدا ọlọ́run bá kó fi ẹnìkan mọ̀nà nítorí tiẹ̀ tí kò wọ́n ní sábàbí ìmọ̀nà fẹ́nìkan khayru laka min humri ni'am ó dára ju rànkómi pupa lọ ẹni pé rànkómi pupa ń tó jọ àwọn sàhábà àwọn àwọn lárúbáwá lójújù náà ní yẹn sọ nínú tó ní àwọn nǹkan ọ̀gbìn ńláńlá rànkómi pupa máa ń wá láàrin àwọn rànkómi tó náà ni alẹ́ sọ̀tọ́ làwọn fi ṣàfihàn rẹ̀ níbí muttafaqun alayhi Bukhari àti Muslim ní ọgbà ṣèlérí wa kí ni tánàbí fi ní kó lóore ju rànkómi pupa lọ òun ni pé ẹ̀san tó máa gbà lérí rẹ̀ lérí ẹni tí ó lè ṣe sábà bí òun tí bá ti ń ṣiṣẹ́ rẹ̀ dédé tó ṣe ọlọ́wọ́ mọ̀ fún ìwọ náà tí wọ́n ọlọ́wọ́ máa lò ní sábà bí orin fún un. qawluhu al-Imam an-Nawawi wọn ní gbólóhùn Annabi sallallahu nínú hadith oníyẹ̀dùn gùn معنى يتحدثون قوله ذلك هو انصره يتحدثون يخوضون ان قال لكم في رجل مثل وراء قوله على رسلك بكسر الراء وبفتحها لغتان والكسر افصح يمكن رسلك ابي رسلك اما رسل عني قلني lórí ilẹ̀ yìí nínú èdè lọ́lọ́wọ́ subakana anas radiyallahu anhu anna fata min aslam qala ó ní ọ̀dọ́ kan nínú àwọn aslam ó ní ya Rasulullah ó ní ìwọ òjíṣẹ́ ọlọ́run inni uridu al-ghazwa mo fẹ́ lọ sójú ogun wọlé sama'i ma atajahazu bihi àmọ́ ìwà ní nǹkan tí ń fi palẹ̀ mọ́ lójú ogun tí lọ́ọ́ fi jagun ẹni pé ní nǹkan ìjà kankan kọ́ọ̀lù anáyíwá ní ìtì fúlàní lọ́lẹ́ balagbájá fàyínnáwó kánà kọ́ńtà jahaza òun ti palẹ̀ mọ́ tiẹ̀ ó ti ní ìdà ó ní ẹ̀wù rin ó ní ọfà tó fẹ́ kó lọ fàmárì lọ ọwá rẹ̀ àìsàn òjò lè lọ fa hmm. àdá lẹ́nu yẹn bá lọ bá fàkọ́lá wà nínú Rasulullah sallallahu alaihi wasallam ó lànà bí yòókùrẹ́kù ká sàlámà ó ní masálámà sí ọ ẹ̀kọ́ wò tó ọkọ ní anábì ní masálámà sí ọ ọ̀yà kúl ọlọ́nàbí wa sọ pé ẹ̀ẹ́tì ní lẹ́rìí tajà hásítàbì gbogbo nǹkan fi palẹ̀ mọ́ gbogbo gbogbo efé mi fàkọ́l wọ́n ní ìyá fúlàní wọ́n pe ọ̀kan nínú àwọn tó jẹ́ àwọn tí wọ́n dúró tì wọ́n ní ẹ̀rọ̀dí ilé àti ìtajà hẹ́sùbì ló bá ń kó àwọn nǹkan tí mo fi palẹ̀ mọ́ ogun wọ́n lè bá ń kó fún lágbájá wọ́n la táṣìlì sí nílẹ̀ òwú ṣe àdúgbò obìnrin yìí máa ń jẹ́ kíkẹ́ kó dínkù mẹ́ òun kó gbé mo sì palẹ̀ mọ́ òun náà ní kó kó fún yẹnyẹn ó dùn owó tí mo fẹ́ ná kó gbé fún un. fọwọ́n lọ́ọ̀ì ó ní mo fọ́ lọ́wọ́ bá búra látàbí sí iná mi ní oṣù àyùfà yorùbá àríkìlá kàfí tó o bẹ́ẹ̀ lè mú nǹkan kan pamọ́ nínú rẹ̀ alùbáríkò ní wọ nǹkan náà fún ọ o ẹni pé nǹkan náà alùbáríkò lè wọ́ fún ọ ẹni pé gbogbo tí mo palẹ̀ mọ́ kalẹ̀ fún ẹni yìí kí n ta fẹ́ ló ń bì òní pé mi téèyàn bá rí dáadáa ṣe kéèyàn ó ti ẹnìkan sí kí lè ṣe wọ́n kọ́ wá ní ìní ṣe ìdílé kẹ́mi tí ó ti ṣe àwọn tó wọ́n ń pè ní kàmọ́rù kò ní kò ní jẹ́lẹ́rù orúnù kò ní ṣe kò ní jẹ́ni tí ó ti ṣe yóò ṣe àyàbọ̀tà yóò ṣe àyà àyàkúyà náà ni tó bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá lónìí kò ṣẹ̀sìn kò ní jẹ́ni tí ó ṣe ó tó ṣe kò ṣe súnà kò ní jẹ́ni tí ó ṣe ó ṣe kódà bò bá lè ṣe ó lè pèpè sí kí á ẹ̀dá pọ̀ lórí náà sọ Ehe, ọ̀rọ̀ rẹ tó sẹpẹrẹ ẹnìkan ó sọ pé níjọ́ kan ni òun pa àfa súnà kan òun wá ń bèrè nípa ọ̀rọ̀ tẹ̀tùfírí lọ́wọ́ rẹ̀ pé àfa tẹ̀tùfírí ọ̀rọ̀ rẹ̀ yìí máa ń lójú ó ní àfa yìí wá sọ ọ̀rọ̀ kan débi pé kíkẹ́ lọ́fẹ́ wá lára níbi tí a bá ẹ̀sìn tá a bá ìtẹ̀lé súnà kí ni ó máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ máa gbọ́ tí wí o àwọn òde ṣe ni ọgbọ́dọ̀ burú fún wa nínú fèjì o ká má lè sọ. nígbà máa wà lọ ìtàlọ́ ìsúmọ̀bìlá ìdàdíra ìdàdíra ọkùnrin yìí ó sì nà ní lójú ọ̀nà súnà ní irú ìdí sẹ́wọ̀n tó wájà lẹ́nu ẹni yẹn gangan náà ni ọjà lẹ́nu tèmi náà ni wọ́n gbé ah pé ṣé ẹ ríra yín ni pé ah, òpin ẹ̀ kódà yìí tó le jù nínú kí ló fẹ́ ni wá lára tó agbóòdùn ló máa ń pèpè sí níta níta kà pé àkíní kọ́ra ọ̀nà tí pé ìjẹ èèyàn fi ń jẹun pé pé owó bídí àpé pé owó owó ń jáde ńbẹ èèyàn pátì kí ló wá fẹ́ níyàn lára láti pé náà ní sọ́lá àwọn tó ń yọ sọ́lá àfẹ́ àfẹ́ ṣe wòlímọ̀ ọ̀rọ̀ ìwòlé ní òṣè wòlímọ̀ fún yàn má ìṣe bí ń gbowó lọ́wọ́ yín ni ń gbowó ẹtù pẹ̀rọ ẹtù gbà ń bẹ́ẹ̀ ètò ẹtù mú mi láti wọ ẹmú mọ́tì wà ń gbà lọ́wọ́ yín àwọn èèyàn nídìí ẹ̀ kí sọ̀nà tí mo lè wá tí mo ti wá lówó ni. ìní kankan amọ́mọ́ pé kìí sọ̀nà sí ẹ̀lẹ́ gbọ́dọ̀ fún ìgbà jẹun lélẹ̀ yìí tó kátó wá ní ṣèbí bídíà kúkú tó akọ́bá lẹ́ẹ̀gì àbá àhá ló lé ń bẹ̀ àmọ́ gbé àwọn tí ò wá bá ń kọ́kọ́ dá sí ẹ́ so òun ni pé ìlànà Ànábì sallallahu alaihi tó lẹ́ẹ̀rì lèyàn máa ń tọ̀ náà lèyàn máa ń tọ̀ sọ ẹ wo ní ìsinmi bá sọ pé àwọn ọmọ ó lè sọ fún wọn pé ah, ah, àwọn ọmọ yìí wọn ò sí lójú ọ̀nà súnà o kí ló dé ah, ah, àbúlé àlámù olùdí wọn tẹ̀lé o sẹ́ẹ̀dì kútùbù náà tẹ̀lé o ó lè wí bẹ́ẹ̀ ó lè sọ pé tẹ̀blígì yìí ẹ̀ sí lójú ọ̀nà sẹ̀ kí ló dé ìrìyà tùkàndà lágbílẹ̀ ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ni òsì ń lè sọ pé tẹ̀kúrì yìí ò sí lójú ọ̀nà tó ní pé kí ni Mahmudu Adadi ń lọ ń tẹ̀lé akídà rẹ̀ àdàdíyà hundred percent ṣẹ́dàkùn bó ni ó ti àmọ́ ọdún súnà lójú olùkọ́dọ̀ rú ìrànlójú bí tẹ̀blígì ò àwọn ọmọ gbogbo àǹkó àwọn ìkọ́wání ìkọ́wání mùsùlùmí gbogbo ẹ̀yẹ tí ò rú ọlójú bẹ́ẹ̀ náà tẹ̀kífìrì náà gbọ́dọ̀ rú ọlójú wàláì gbọ́dọ̀ rú ọlójú gbogbo ẹ̀ ó ní tó ti ọríjìnẹ́tì wa so gbogbo aláṣẹ máa ń pariwo pé tó bá jẹ́ ọ̀nà tí ó bá jẹ́ ọ̀nà tí ó jẹ́ ọ̀nà bídà àbọ̀nà tí ọ̀dà àbí tó jẹ́ tó jẹ́ tí ó jẹ́ bídà náà sọ̀rọ̀ sọ́làm tí àtó jẹ́ sọ́làm náà bìtì àtẹ̀yìn ò ṣe àbí tó jẹ́ bídà àtẹ̀yìn ń yé ṣàlàyé rẹ̀ hmm. ṣàlàyé rẹ̀ nǹkan gbọ́

ooru jù rárá kìí ṣe pé kọ̀rínà kọ̀rínà á kọ̀rínà níbi tó jẹ́ àkídà kọ̀rínà ló fi gbọ́ yé à lọ́lọ́kọ́ ló ṣàtànà fún wa o ó là wá níbi àwọn nǹkan tí kìí ṣe ìlànà ìlànà tàbí sọ̀bọ̀ sọ́nà torí tí yẹn bá dalẹ̀ ìṣẹ̀lẹ̀ òkọ́ ma ìṣẹ̀lẹ̀ òkọ́ gbá ìkọ́fẹ̀ tó wàláhùn kálukú ní ọmọ ní ẹ̀sán lórí nǹkan yẹn lórí aburú òun tòun náà ni mùsùlùmí fi máa tí àyà yẹn gbọ́dọ̀ máa sọ́ra kú níbi láti máa dá ìdákúdá lẹ̀ níbi ojú náà nàbí sallallahu alaihi wasallam tó kọ́lọ̀ wà kọ́mídà sí wá ní ẹni tó lè wà ní lánàá nàbí sallallahu alaihi wasallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ìgbàgbọ́ ìfọ́sítàn ẹni pé fún ọmọ àti ọmọ ẹgbẹ̀tẹ̀ ìfọ́n ẹ̀sìn ẹgbẹ̀tẹ̀ ìfọ́n ìfọ́n ìfọ́n ìfọ́n Assalamu alaikum tó wà kàtó. Ìbéèrè yìí wá báyìí. Ẹlẹ́kùn kí ni òfin Islam níbi ìdìbò àìsè nígbè tó? Náà ní ẹ̀ ohun kọ́mọ̀ táwọn yẹn máa ń fi Kùránì tí wọ́n ń kà láti máa fi sórí nígbè tó ní fóònù. Ìbágbẹ́ wọn, lẹ́yìn ìdájọ́ jẹ́ ẹ̀rọ lẹ́yìn náà gidi. Kùránì so òun ni pé gbogbo tó bá ti ní di pẹ̀lú tó bá jẹ́ Kùránì ẹni ìrún kéda kò kéda alájọ Kùránì náà ń ké yìí kí wọ́n fi sinmi ní tòun o torí pé kí ni ẹlòmíràn wà ní tọ́ílẹ̀tì nílé gbẹ́ ilé gbẹ́ yóò mọ̀ ríngì so lẹ́yìn náà apá ti ṣàlàyé pé irú nǹkan báyẹn gan-an bẹ́ẹ̀ ni pé èèyàn ń imtihan al-Qur'an èèyàn ń jẹ pẹ̀lẹ́ Qur'an nìyí so dáa kí ọmọ tìlú ẹ̀ ṣe oníngìtò náà Qur'an gbogbo àwọn tábà ń ṣe dákun jẹ́ kí ajá ọkọ mẹ́ so bó o ti gbọ́dọ̀ fi Qur'an ṣe ẹlòmíì lè máa ní a ìṣòro ilé àwọn àmì bòrè náà ti lọ lè wá njọ́kìlá àfáàkàn sọ fún wa ní Sudan pé ẹnì wọ́n ní qad yu'rafu al-insan bi jawali ìyẹn lè dá bẹ́yẹn ti látara fóònù rẹ̀ lásán wàzáàlì kàbẹ̀rọ̀ ń lọ́sí ìjàwálì bí wọ́n ti ń gbó ohun ríngì tó ń rẹ̀ ọ̀gá ah, eléyìí kọ̀ọ̀kan ọ̀ka yìí ti eléyìí nǹkan kò yé wọ́n máa ń dá yàn mọ̀ lásán pẹ̀lú ríngì tó ń rẹ̀ tónípẹ́ tó jọ sún náà ṣe pé ìlú náà fi sí ríngì tó ń rẹ̀ nítorí wọ́n bá ṣe gbọ́dọ̀gbọ́dọ̀ ìlú ọba jẹ́ pé ah, kí lọ́wọ́ àwọn àmì yìí chéǹjì ẹ̀ ọwọ́ àwọn nǹkan míì tí yóò wà bàṣẹ́ tí ò sì ní jẹ́ nǹkan tí yóò jẹ́ wọrin àbí ìlú àbí nǹkan kan kí asàlámù aleykum <laughs> ìmọ̀ ń gbọ́ yorùbá àwọn ọmọ mi ah kódà eléyìí ọ̀fọ́ ni àmọ́ ìsùn ó tún san ju wọ́n jẹ́ pé kódà náà lè ṣe lọ tí wọ́n lọ bọ̀ àìlà. salamu aleykum ìbéèrè yìí lọ báyìí ṣé ènìyàn lè kírun lẹ́yìn oníbíríà ìsáà kí ẹ̀sìn fún wa ní ẹ̀sáǹpù bíríà mùsàfihàn fásitì àti máa ń ṣe àlàyé lẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà èèyàn lè kírun lẹ́yìn oní bídà tó bá jẹ́ pé bídà rẹ̀ òbẹ́rù mùkàfà ni pé bídà tí kìí ṣọ̀yàn di ìgbèrè wọn bídà náà ní í jẹ́ tí wọ́n lé wọn lọ Sahih al-Bukhari Imam Bukhari náà ni sẹ́rí wàláyé tí ìgbọ́gbùgbọ́ bá ti pọ̀ láwùjọ ìbéèrè kíbèrè náà wà pọ̀ tí ìgbọ́gbùgbọ́ bá ti pọ̀ tí ẹ bá ti gbọ́gbọ́gbọ́ tí wàá máa béèrè kíbèrè àwọn bàtọ́ bá ti gbọ́gbọ́gbọ́ ò ní rí ìbéèrè kíbèrè máa béèrè alimami Bukhari ó salat خلف المفتون المفتتن المفتون والمبتدع báàbù kan ni wọ́n ní kéèyàn kírun lẹ́yìn ẹni tó ṣe pé onífìtínà èèyàn ni ẹni pé ẹni tó jẹ́ ẹni tó burú wẹ́lì mo tẹ́lẹ̀ àti oníbídíà ṣé tó bá yẹ pé oníbídíà bá jẹ́ kèfèrí náà ni Imam Bukhari ọmọ ní ìsọ̀láàtì khalfal káfíìn ṣé kèsì pé ṣàkóso ìkókó lè yún. ẹ ṣẹ̀wọ̀n tẹ́yẹ bá sọ bá àwọn gan lásán ẹ pé ẹsẹ ni òun ṣì ń ṣe méjì pé kèfèrí jẹ́ kèfèrí àjọ jẹ́ kèfèrí ni níyìn ògá ìmọ̀ pé alimami Bukhari gan òun gan ọgbọ́ yé pé gbogbo bídíà ni kófúrú ló fi ní salatu khalfal mubtadi' báàbù kan ni wọ́n á gbé ọ̀rọ̀ Hasan Basri wa wọ́n ní salli wara'ahu wa alayhi bid'atuhu nínú Bukhari ni ọ̀rọ̀ wà wọ́n ní kírun lẹ́yìn oníbídà bídíà rẹ̀ ti bá ń ṣe ń bẹ lérí ara rẹ̀ àti tó wáyé kí bídíà tó jẹ́ bídíà tó ti sọ di kìkìrí mi ọmọ bóyá àwọn èèyàn bóyá wọn kì í lísìn sí àwọn oríṣiríṣi àlàyé ni ẹ wò lápèjú ẹni sí tẹsíbà bẹjẹ àní tẹsíbà bẹjẹ àní àmọ́ sí bídíà tó wá ni rọ ọ̀yàn kúrò nínú Islam ẹni wọn bá tẹsíbà ìyẹn lè kírun lẹ́yìn ẹ̀ torí pé kí ni kọ́lá ayé kò ní bẹ́ẹ̀ náà afá súnà tán pé tẹsíbà ò sì ń kankan alimami ibn tẹ̀míyà wọ́n ní tẹ̀síwò sí kankan ọ̀dà àwọn tó bá bẹ́ẹ̀ di pé kèfèrí ni ẹni tó ní kí ọmọ lò náà kọ́ ya àti kó ṣe kí ni òun náà ń kèfèrí o pé ibn tẹ̀míyà ń kèfèrí ká gbọ́ bimbas ń bẹnu fàtàwà wọn wọ́n ní ẹni lò wọ́n ní ọwọ́ lọ́dà jù bí sheikh tẹ̀míyà ti sọ gangan làwọn náà sọ pé a pè bimbas kèfèrí o sheikh semin àwọn náà ní ìyẹn lè lo tẹ̀síbà ọwọ́ lọ́dà jù àmọ́ ìyẹn lè lo so kò pè ọ́n sobi láti mọ̀ ìtòrinlẹ̀ táǹsọ ni pé kò sí nínú súnà kí o lè tẹ̀síbá àmọ́ sí nǹkan kúfúrú ní ó wà á rú àwọn àfáà yìí lójú ní wàá mọ ní ìyẹn lè ṣe àhà sobi ló ti mọ̀ pé ọjọ́ pé bédè à wọn àkúrẹ́ nìkan kan ọ̀gbọ́n orí bẹ̀ tẹ̀ kọ́lá ibùn tẹ́lẹ̀ àsọ débi pé ẹ̀ńtẹ́ bá ń tọ́ bá ní gbogbo bédè à pé kúfúrú dájọ́ kan náà ló àwárí jù tọ̀ àwárí jù tọ̀ sọ̀pọ̀ ti sọ fún ọ ní ọ̀fà wọ́n ti sọ fọ́ ga yín ní ọ̀fà wọ́n ti fún lẹ́rìí bẹ́ẹ̀ náà ni sheikh mẹ́ríkà lè náà wí pé gbogbo ẹni tó bá ní the same category ní bídíà wọ́n ní kékeré ló ń tọ̀ àwọn ní khawarij ló ń tọ̀ àwọn tó máa ń pè yàn kékeré khawarij ló ń tọ̀ wọ́n máa ń pè mùsùlùmí kékeré khawarij ni inú ọ̀ nígbà tó ń ṣe rọ́dù fún àdáàdì ẹni tó dámọ́ ní àjì tẹ̀kírí lẹ̀ lásìkò yìí tó kọ́ láti káírò ń so ó dìdì sheikh dìdì sọ fún ni pé ta ló ń gbóró ti rí ike gbogbo àwọn bídíà iṣẹ́ wọn ò ní sáǹfààní ẹ̀yìn tó bá kírun tó bá gbàwẹ̀ tá ló sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n sọ bẹ́ẹ̀ sọ gbogbo àwọn bídíà di ẹyọ kan ní kí á lànà táwọn kàwárí jẹ orin ni wọn náà fẹ́ rìn yìí o so bí iṣẹ́ kọmọdé kàlẹ́ ti ṣàlàyé ọ̀rọ̀ wọn nù so òun ni pé irutẹ̀sí bá ní sìn bẹ́ẹ̀ dáa ni ẹni pé kò dáa kéèyàn máa lò àwọn kò sọ ọ́ course àdúrà ńbẹnu súnà fífi ọwọ́ yẹn gbọ́ ojú bídí àní fífi ọwọ́ gbọ́ ojú bídí àní tó sọ̀rọ̀ di kékeré ni àpèjúwe méjì mo fún ọ̀hún ní bídí à mufasiqo ẹni pé tí ó sọ̀rọ̀ di kékeré yìí tó sọ̀rọ̀ di kékeré nínú ọ̀dọ̀ àwọn àfáàní tó ti mú wá fún ọ àwọn kọ̀dàríyà kọ̀dàríyà bídí àní wọ́n ń ṣe mùkàfírọ̀ ní kọ̀dàríyà wọn láwọn gbà kádàrá ń wọn tán ti fi ń sẹ́sìn nu yá ẹ̀yẹ̀bùn yá àmọ̀ ìjọ tó wọ́n dá lẹ́tàn tó ń dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ní ní Baghdadi ó ní ah irú lẹ́yìn ó láwọn ọgbà kára látàwọn o ó wá didi sí ó didi wa lọ sí láti Baghdadi ó wá wá sí Mẹ́kà ó wá pàdé Abdullahi ibn Umar ìdí ah àwọn kan ti di lọ́dọ̀ wa o ó láwọn ọgbà kára rámọ́ o Abdullahi ibn Umar ní kí ah, àwọn ẹni wọ̀nyí gbogbo tó bá ṣe láyé ní ìbádà bá náwó bá ṣe gbogbo ẹ̀ bá kírun bá gbà ọlọ́run nígbà lọ́wọ́ àti kágbá kádàrá o tó ń bí dáa sí ni wọ́n. ó sì rúkò sí ẹ̀rí fún kejì dáńsọ yìí. bí dáa ni wọ́n àdísì nù sọ́yọ́ mùsùlùmù ni. tó bá kan náà àwọn jahmiya jahmiya tí wọ́n sọ pé kò sí ọlọ́run ọba kò sí ròyìn kò rọrùn níròyìn kankan bí dáa mú káfíọ̀rọ̀ ni sùn lélẹ́yìí àmọ́ ẹ ń lọ bí àdúrà ń ṣe kíníkì ń ṣe kíníkì wọ́n àwọn yìí ń ṣe náà ni wọ́n ní kẹmọ́kẹ lẹ́yìn yà èyí sọ tó pé yàn bá rí wàláhì àwùjọ tí yàn bá wà tó bá rí ẹni tó jẹ́ onísúnà ló wà tẹ̀lé ara kí n lẹ́yìn rẹ̀ jù wà áfùdọ̀ kí n kírun lẹ́yìn tó ju kí n lè kí ẹni tí o bá ṣe ju súnà lọ àmọ́ yuwali el muslim ala qadri ma fi sunna ntẹni tí bá ń bẹ lára ẹni yẹn ní di wọn sunna àtàgbọ́ yẹsìn ìyẹn náà lè yóò fi fẹ́ràn yẹn ma wáyé wáyé wáyé ìwádìí wáyé hẹ́p yóò máa fẹ́ràn yẹn ó sì máa bá yẹn ṣe bí sunna bá ti mọ lára rẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ náà ni yóò áàdì wáyé bùkọ́t ọmọ bá yẹn sọ̀tọ̀ ọmọ kórìíra yẹn bìkọ́tì ma fi mina so sheikh islam ti ní àlọ́sọ̀rọ̀ yìí náà àwọn yìí wọn dábìdá wọn ni wọ́n dà mà mọ́kàn rẹ̀ jẹ́ ìkọ́dìrì pẹ̀lú wọn ti bá ń bẹ lára rẹ̀ nínú bílà mọ́tàn rẹ̀ jẹ́ mọ́tàn rẹ̀ jẹ́ tó mọ̀ kárọ́ tó mọ̀ túrọ́ fáwọn èèyàn mò ń gbọ́ kíní kan lónìí àhà ọ̀rọ̀ yóò jọ ọ̀rọ̀ tó ń tú yìí ah làánú yọkàn mọ̀ sàwọn ti ń lọ bẹ̀ ẹ mọ̀ bí kí ọkàn wò pé wo pépà rẹ o pépà dúdú ni o funfun bá ẹ wá gbé lápọ̀jú lọ́wọ́ wà pépà dúdú mo gbé fún ọ yìí o ó náà sì dúdú ni tẹ́lẹ̀ ti dé ìrẹ́bà wo ni bẹ lọ́wọ́ rẹ dúdú ni wọn ah, ni àfófó ni ìrìn àdúdú ni fófó ni àní dúdú ni ah. so sẹ́mi pé irú ẹni báwọn <laughs> àbíkọ́ lọ́wọ́ bá kó sànù rẹ̀ lókù wallahu a'lam torí òun ni kò rí na gbogbo àwọn títí sọ fún pé dúdú ní ikọ̀ gbà wọ́n gbọ́ <laughs> ẹni tó gbàgbọ́ ló sọ fún pé dúdú mo gbélé ọlọ́wọ́ yìí ẹni pàdé wò nù tí wàá kọ́ lọ́wọ́ bá kó ṣàánú kọ́ la wà níbi aburú zamani náà tó alhamdulillah bàbá yìí máa ń tó aṣọ ọ̀kan pé kò sí ẹ̀rí fún pé bídà kan kò pásítọ̀ ní pásítọ̀ nìkan kò sí ẹ̀rí fún oye rí tó wọ́n bá pọ́n nínú àwọn akẹ́kọ̀ọ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ nìyí ó fi pé ṣúgbà ní òkú bẹ́ẹ̀ ká máa wọ́n ṣubú tọ́lá ló báyìí. Assalamu alaikum. Someone that does not practice and do good, but he or she was telling someone else to do good, okay. can he be rewarded? ẹni tí ò ṣe dáadáa tí òun náà wá ń pàṣẹ wípé kó máa ṣe dáadáa wípé ṣe irú ènìyàn tí yóò lè ládàá bí alákòójú ìwé kírun wọn sọ fún yàn kó máa kírun òkè ní nfa ni sọ́tọ̀ sọ tò irú ènìyàn ni ọlọ́run bá ń bá ìwà múnáfìkì àná ọlọ́run bá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yẹn dàgẹ́ bíi wọ́n ní ọlọ́run kó máa ṣe wá bí àtùpà anabi sọ̀rọ̀ sọ́lá ló mẹ́nu hadith yẹn ọlọ́yìn ló ní bí àtùpà ni làtùpà tó pé ọmọ tàmọ́lẹ̀ fáwọn èèyàn wọ́n máa jó ara rẹ̀ ẹni pé ìwọ́n máa sọ̀rọ̀ kò ní lò ó sì máa sọ fáwọn èèyàn kama kama sí àti amòrú nà nà ta bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ wọ̀tàǹsáwò nà àǹfùsàkùn èèyàn máa pàwọn èèyàn láṣẹ èèyàn ò sì ní ṣe wọn tún tẹ̀sí lónà kìtà ẹ̀sìlẹ̀ kéwú àbọ̀ gbọ́ yé wọ́n ni wọ́n ní ká máa ṣe ni àmọ́ ìní sí wọ́n máa ṣe afẹ́lá tààkì lónìí tí èdè pé làákà yìí lẹ́dà rúwà yìí sọ irú ń tọ̀ nínú ẹ̀sì ń tọ̀ nínú nǹkan tó ń tọ̀ nínú ṣùgbọ́n tó bá ń kó bá fẹ́ pàṣẹ dandan tó kọ́ da jù ní kí wọn náà kọ́kọ́ máa ṣe tó bá wò pé bóyá àwọn èèyàn lè wá ń ṣe pé ọ̀n pàṣẹ dandan bóyá ọmọ rẹ àbẹ́nìkan pé máa ṣe kí tó bá ọmọ ẹ̀kọ́ òní ṣe nìkan pé nǹkan gidi ní ṣe yìí wọn bàbá yìí kan jẹ́ ẹ̀ ń pa ni pàtó wọn náà ni wọn náà ni wọn náà ni wọn náà ń ṣe yìí àbóhùn sábúrú àwọn tó kọ́ mọ̀ wọ́n kàn máa wọ̀ pé kí ni ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n ń yọ sìgá mú tùù òun fagbó òun sọ pé ẹ̀wọ̀n mi ẹ̀ máa fagbó à wọ́n náà ní fagbó ni tó ti ẹ̀ kórè àìfagbó rẹ̀ òun ojú ọkọ̀ sọ fún ọmọ rẹ pé ẹ máa fagbó nù igbó rẹ tó ń fa òun sọ fún ọmọ rẹ pé wọ́n náà máa fagbó igbó dáa àbí sìgá rẹ tó ń yọ èéfín ní mú tùù wọ́n náà sọ fáwọn ọmọ pé tó ń ṣe dáanu àbọ́tí àbókò gbóró gbẹ oríṣiríṣi òun sọ fáwọn ọmọ rẹ pé tó ń ṣe dáanu tó wọ́n lọ wọ̀ àyìnlá mo ní kíkọ́ dá o kí wọ́n ní ìlú ọmọ sí dáadáa yìí ní sí dáadáa lọ́mọ ní yọ̀ǹda fáwọn èèyàn máa ṣe ẹlòmíràn ní ẹnu ní ṣe súnà àmọ́ táwọn ẹ̀ bá ń ṣe ọ̀dà à wọn náà ṣe é ṣe ni kí wọ́n kọ́ mọ́ ṣáà sànù fún wa wọ́n lọ wọ̀ àyìnlá náà. Ìbéèrè rẹ̀ báyìí, please, asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Please, sir, can you please recite the best way Prophet Muhammad sallallahu alaihi wasallam used to used to recite at a shout attire is Allah khair. Bí Anabi sallallahu alaihi wasallam ṣe máa ń ka àtàṣáhùdù rẹ̀ tó kún náà lónìí ẹ̀rí nínú Bukhari àti Muslim. Ó ní àtàṣíyàtù wa salawatu wa tayyibat asalaamu alayka ayyuha nabi wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala ibadillahi salihin.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 sọ wọn lọ wọn Prophet Muhammad sallallahu with peace and blessing of Allah be upon him? Upon uh, his noble son to the door of resurrection, teach about the widow. In the quest or view of how we find it around us, around us, and trusting the widow to another man in the family, either the elder or younger brother of the deceased. Naam tí ọkọ bá kú fún obìnrin tó bá ní pé ó wù òun láti tún lọ́kọ nínú mọ̀lẹ́bí òun kò sí nǹkan tí ó burú ń bẹ nínú Islam. Ipe bóyá àbúrò ọkọ ni àbí ẹ̀gbọ́n ọkọ ní àwùjọ yóò ní àbúrò ni máa ń fẹ́ lọ́wọ́ bí wọ́n ti rí pé ẹ̀gbọ́n máa máa fẹ́ bábúrò ṣe lè fẹ́ náà lẹ́gbọ́n náà lè fẹ́ àmọ́ gbọ́dọ̀ wú obìnrin tí ọkọ kú fún tó bá ti ní òwú tọ́tílẹ̀ rẹ̀ bí akọ́jáde lọ lè lọ́kọ rẹ̀ níbo míì tó bá ti wù pé òun ọ̀lọ́kọ mọ́ náà ni òun jòkó táwọn ọmọ tí tòṣì sí fáwọn fòlọ́fẹ́tì náà tí kò sí pẹ́ ń bẹ̀rù pé àwọn ìrọ̀lọ́ ń pa ìrọ̀lẹ́ ìwọ ìkọ́mọ́ àwọn ìwọ tó kéré tó máa ń sinú dandan káàkiri tó akábàtì ẹ̀wọ́ kó kéré náà ẹ̀ advice ẹ̀yìn ìtọ́ ọlọ́run ló ti kọ́ tó kọ yìí ó sì ṣẹlẹ̀ nu tó wà tó ti parí ẹ̀dá rẹ̀ yìí ọláǹfààní kọlọ̀lẹ́ wa ọkọ̀ mi fẹ́ torí pé ọjọ́ orí rẹ̀ kéré tó ìmọ̀ràn ni ó wáyé kí ti pé àṣẹ ìpè àbí bí ilé ẹlẹ́jáde àà tó ntí anẹ́sọ̀lọ́sọ́lá tí ó súnà rẹ̀ tí wọ́n mọ àìlá. náà iná ni ìsúkó mo ní kí èsì dandan mo ti dáhùn rẹ̀ nígbà ní ọgbọ́dọ̀ súnkó ní ọgbọ́dọ̀ jáde kó a tó bá wù ni tó bá wù tí ó bá ti wù ẹ̀fílẹ̀ rẹ̀ tí wọ́n mọ àìlá. ọ̀hẹ́ wọ́n èso tọ̀ ìkànnà mo tó rántí wọ́n ní tí ọ̀pọ̀lọpọ̀ ìlú mi bá kú báwọn tó bá ní àwọn fẹ́ fi lọ́kọ̀ọ́ kó sukú àbí kíní kan fún òní sọ yìí mí wọn kà ní ọmọ lọ́dọ̀ rẹ̀ náà nù ó ti sùn irọ́ o ọ fẹ́ bẹ́ẹ̀ kọ́ fẹ́fẹ́ yàwó tuntun ni fúnà fún ní sàdá kí lẹ́tọ́ fẹ́fẹ́ ọ̀hún kéde pé ó yá kó sukú rẹ̀ irọ́ yóò fún ní sàdá kí kí wọ́n sọ yìí mí ní tuntun gbogbo tó bá lò wọ́n gbà yóò fún yóò fún yẹn ní pé ọkọ yóò fún obìnrin tó fẹ́fẹ́ ọ̀hún ọ̀hún lọ́wọ́ àìlọ́. Bákan náà, six kinetic complementary lecture in mosque after which the Adhan has been called and before each Salat congregation time. Mostly it happened during the Salat Subuh and within the limited time after Salat Maghrib and Isha. Naam, tó bá jẹ́ pé wọ́n pẹ̀rù tán ẹ̀yìn láàrin ìgbà tí wọ́n fi wá ní kí wọ́n kí wọ́n ṣe pé wọ́n kí irun bóyá alápèjọ lásùbà ní bá ti kọ́ pé irun abẹ́rẹ́ wá sí eléyìí bẹ́dẹ̀ àná bẹ́dẹ̀ àná na pé kọjú pé lẹ́yìn tó bá ti kásùbà tán abẹ́rẹ́ wá sí bẹ́dẹ̀ àná tó bá ṣe pé lápèjú mi akíndóòrù tán kì í ṣe pé wọ́n ẹ̀sẹ̀ pé ìpè kí ni òní kílẹ̀ sẹ́lómi o olùmọ̀ ní kíni yàtọ̀ sùkúrò ayé pé bóyá alákòjú wọn kí mọ́ gírèbù tánì sí wọn wá dúró fa wọn ò ṣe kankan wọn ẹsẹ̀ wá pè ìṣáì bàtà wá pè ìṣáì tọ́lẹ̀ tó wá bẹ̀rẹ̀ wá sí pé ọbẹ̀rún ọlọ́run o ẹjáde wá o ẹ̀ǹdẹ̀ o kíní kan àà yìí àmọ́ wọn kí mọ́ gírèbù tán wọn ò pé láàrin mọ́ gírèbù sí ìṣáì àbí láàrin àyílà sí àlásàrì náà ni a sọ̀rọ̀ ẹ̀yìn òsè ká àmọ́ wọ́n pèrún àsùbà àtàlà pèjú ẹ̀ wípé ìgbà tó pèrún àsùbà àtàwọn kó di pé wọ́n kí gba àwọn ènìyàn pre <coughs> pre-solat kódà lẹ́lẹ́lẹ́kṣọ̀ fídíò àná ìwọ̀n ọba àbò àwọn tó wọ́n kásùbà tán àwọn àṣewàṣì yìí ò sí ẹ̀ka tí ó burú ń bẹ́ẹ̀ ṣe ti rí ìyàtọ̀ tí mo lákòóso àwọn èèyàn gẹ́ẹ̀tì ìyàtọ̀ ọ̀rọ̀ mi nìsín torí nǹkan mìíràn wọn máa gbé káàkiri wọn ò ní gbọ́ àlàyé ọ̀rọ̀ dáadáa mo ní pé tó bá ṣe pé wọ́n kí àṣùbà tán ni wọ́n ti wá sí kò sí tó burú wọ́n kí mọ́ gírìbù tán ni wọ́n ti wá sí kò sí tó burú àmọ́ wọ́n kí wọ́n fẹ́ kí àṣùbà wọn ti kọ́ pè run wọ́n pè run tọ́lọ́ wá bẹ̀rẹ̀ wá sí pé tọ́ba tí wọ́n ti ń bá wá sí ń lọ báyìí ni láwọn akẹ́dàpọ̀ márùn-ún bíjà lélẹ́yìn o wọ́n àfàyè ṣàlàyé rẹ̀ so torí pé kí ni láàrin ìgbà tán pé irun òun sí ìgbà tí wọ́n fi ṣe ìkọ́mà àdúrà lànàbì ní ká ṣe láàrin yẹn àdúrà lọ́wọ́ àmẹ́ kì í ṣe táìmù wá sí nǹkan táwọn ẹbí yà ṣe ti wà ọ̀rẹ́dì so àbí wọ́n pè irun ìṣá ìnìsín ìgbà tó bá fi kí àdúrà ni wọ́n wà láàrin òun wọ́n lànàbì ní ká ṣe so kì í ṣe wá sí àmọ́ kí má gírèbù tán kí wọ́n abẹ́rẹ́ wá sí ẹ̀hẹ́n yóò ṣe kankan wọ́n ká ṣùgbọ́n tán tí wọ́n ṣe wá sí èyí wọn ò sí kankan tí wọ́n lọ àwọn àìlọ. bẹ́ẹ̀ náà ni juma náà pre-lect pre-juma pre-juma lecture kò yẹ kókó tó kí juma á ti wá sí bídíà nìyí wọn náà pé àkọ́kọ́ sí wá sí náà kó tó di pé kọ́dà ẹ̀ẹ́kọ́ tó ṣe kútúbà kọ́dà àdìsí wà fún ìpínlẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam ànàdà halaqati qabla al-jumu'ah ànábì kọ́kọ́ ẹ̀ máa ń ṣe halqa kan síwájú kí kátó kí juma bídíà nìyẹn náà tí wọ́n tó lé nítọ̀ wọ́n ti ní bídíà bẹ́ẹ̀ ni o bídíà ni àdéṣìláka wọn o àdéṣìláka náà rasulullah sallallahu alaihi wasallam àni tahalluqi qabla al-jumu'ah anabi kọ̀ọ̀kẹ́ lẹ́ẹ̀pẹ́jọ kẹ́yìn síwájú kátó kí juma sallallahu alaihi wasallam. Assalamu alaikum. Eléyìí ni ìkéde tí ń dé sí etí gbọ̀nyí lọ́dọ̀dọ̀ àwọn bọ́dà ní Sàlárọ̀ àti gbogbo ìjọba. Wọ́n ní ìfọ̀yẹ̀ lẹ́kṣọ̀ wà lóògbé Sunday. Ẹni tí sọ́kọ̀ ní Dr. Raji ní aago mẹ́rin. Subhanallah wa bihamdika ashhadu an la ilaha illa anta. Dr. Sharafudin Dr. Sharafudin.